àwọn àgbà bọ̀ wọ́n ní ọwọ́ tí ó bá dilẹ̀ báyìí òun ni lóore ń sọ ẹ kálẹ́ o gbogbo olùgbọ́ mi ẹ kálẹ́ ní gbogbo ibi tí ọwọ́jà ìkànnì yìí bá ń fẹ́ dé èmi ọmọ yín náà ní àbúrò yín olólùfẹ́ yín Rabiu Karimat Ọláyẹmí tí àjọ máa pàdé ara wa lórí ìròyìn láwọlẹ́sùn fún ti àṣálẹ́ ti èní kí n tó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ ìṣe wa ní iléeṣẹ́ campus radar funab àwa ò kí mú òmúlòmù a dẹ̀ kí fi igbá kan bọ̀kan nínú àwa dẹ̀rẹ̀ a kì í kó ìlà sí ẹ̀rẹ̀kẹ́ ẹ̀kọ́ nítorí pé ẹ̀kọ́ ò kọlà. gẹ́gẹ́ bí ìṣe wa àwọn ìròyìn tí ò lẹ́jà ń bá kàn ìròyìn tí ó jẹ́ wípé bí ó bá ṣe ṣẹlẹ̀ báyìí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni a ó ṣe máa mú wá sí etí gbọ̀nyìn ni a tún gbédé fún àṣálẹ́ tèmi ṣùgbọ́n kí a tó bọ́ sí inú agbami ìròyìn ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó tí ó wà nínú ìròyìn náà ìròyìn àkọ́kọ́ tí màmá fi ṣíde fún àṣálẹ́ tèmi èyí ni ó sọ wípé ọ̀rọ̀ dìbò lọ kó yà fún mi lẹ́yìn tí àwọn ọmọ nàìjíríà fi ìbínú hàn ní pápá ìṣeré moshood abiola ìròyìn èyí ló sọ wípé igbákejì ààrẹ nàìjíríà yẹmí ọ̀sínbàjò ti sọ pé ìbínú ni ìkọlù àwọn agbésùmọ̀mí sí ọkọ̀ rélùwé kan nípínlẹ̀ kaduna jẹ́ fún òun tí ìròyìn èyí tí ó ṣe ìkẹta ni ó sọ wípé gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti pàṣẹ fún àwọn agbófinró láti lọ sí Ṣàgámù ẹ tẹ́tí gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Black Star ní orílẹ̀-èdè Ghana ṣe yọwọ́ kílàńkó Super Eagles Nigeria kúrò láwo láti lè kópa níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lálẹ́ àná àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti àbájáde rẹ̀ kò tẹ́lọ́rùn ya borí pápá náà tí wọ́n sì ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ní àná ní nàìjíríà àti ghana gba abala kejì ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní pápá ìṣeré moshood abiola abuja tó sì parí pẹ̀lú omi góòlù kọ̀ọ̀kan Ní abala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ni wọ́n kọ́kọ́ gbá ní pápá ìṣeré Baba Yara ní Kumasi, Ghana, èyí tó parí láìsí góòlù kankan, èyí ló mú kí Ghana pegedé láti kópa níbi ìdíje Ife Àgbáyé tí yóò wáyé ní orílẹ̀-èdè Qatar nínú oṣù kọkànlá nítorí òfin tó wà wípé góòlù àlejò ó gbéyìnwọ̀n ju onílé lọ ìròyìn èyí ni ó ní igbákejì ààrẹ nàìjíríà yẹmi ọ̀sínbàjò ti sọ pé ìbànújẹ́ ni ìkọlù àwọn agbésùmọ̀mí sí ọkọ̀ rélùwé kan nípínlẹ̀ kaduna jẹ́ fún òun alẹ́ ọjọ́ ajé ni ìkọlù náà wáyé lásìkò tí ọkọ̀ rélùwé náà ń gbé èrò bíi ẹgbẹ̀rún kan láti àbújá sí kaduna inú agídú dutse níjọba ìpínlẹ̀ chigun ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé nígbà tó kù díẹ̀ kí ọkọ̀ náà dé ibùdókọ̀ tí yóò parí ìrìnàjò náà sí lásìkò àbẹ̀wò rẹ̀ sí ìpínlẹ̀ kaduna lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sínbàjò rọ àwọn ọmọ nàìjíríà pé kí wọn ó má ṣe jẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà dá omi tútù sí wọn lọ́kàn lásìkò àbẹ̀wò náà ló tún bẹ àwọn tó fara pa lára àwọn arìnrìnàjò náà wò ní ilé ìwòsàn tí wọ́n gbé wọn lọ ẹ̀wẹ̀ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá usman alkhali baba àti olórí iléeṣẹ́ ọmọ ogun ọ̀gágun farouk yahya ti ṣe àbẹ̀wò sí ibi tí ìkọlù náà ti wáyé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá olúmúyìwá adéjọbí sọ pé àbẹ̀wò náà yóò fún àwọn elétò ààbò ní òye tí wọ́n nílò láti lè ṣe àtúnṣe tó yẹ tí irú ìkọlù náà kò fi ní wáyé mọ́ ìròyìn èyí tí a fi máa dágbére fún ara wa ní àṣálẹ́ ti èyí ni ó sọ pé gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti pàṣẹ fún àwọn lọ́gàálọ́gàá iléeṣẹ́ agbófinró àti ológun ìpínlẹ̀ Ògùn láti gbé ọ́fíìsì wọn lọ ságbègbè Ṣàgámù àti Rẹ́mọ nípínlẹ̀ náà àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn gómìnà Kúnlé Sọmọrí fi léde lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta yìí sọ pé àṣẹ tí gómìnà pa ọ̀hún kan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpẹ́ Abíọ́dún sọ fún wọn pé gbogbo kọ̀lọ̀fín àti ibùba wọn ni kí wọ́n ṣòfin tótó rẹ̀ láti rí i pé wọ́n fi láti rí i pé wọ́n fi páńpẹ́ òfin gbé ẹnikẹ́ni tàbí ọmọkọ́mọ tó bá wà lẹ́yìn báwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣe fẹ̀mí àwọn èèyàn ṣòfò lọ́sẹ̀ tó kọjá yìí gómìnà kọjú oró sí ìwà ìpànìyàn àti ìdàlúrú tó wáyé náà ó sì pàrọwà sáwọn èèyàn agbègbè Ṣàgámù àti Abẹ́òkúta láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró kí ojútùú lè wà lórí ọ̀rọ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ nípínlẹ̀ Ògùn ìròyìn láwọn lẹ́sùn kò ní jù báyìí lọ Campus Radar Funab ṣùgbọ́n kí n tó máa dágbére ẹ má gbàgbé láti máa bá wa dọ́rẹ̀ẹ́ lórí gbogbo ẹ̀rọ ìtàkùn àgbáyé wa lórí Facebook Twitter WhatsApp and Instagram lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yípadà èmi náà ni olólùfẹ́ yín Rabiu Karimat Ọláyẹmí àsùnjíò ó dàárọ̀.